eégún ẹwé nǹkan ni wọ́n bá fi ń ṣe ẹ̀rìnrín wọ́n bá fi ṣe lẹ́yà sẹ́ẹ̀rí ah! nígbà náà nílẹ̀ Yorùbá wọ́n nígbàgbọ́ pé àwọn baba ńlá baba àwọn tí wọ́n ti rèwàlẹ̀ àṣà ìyẹn ni pé tí wọ́n ti ta tẹ́rù ń pa tí wọ́n ti kú àwọn ni wọ́n máa ń wá bẹ̀ àwọn wò lẹ́ẹ̀kan lọ́dún láti bùkún fáwọn pé àwọn ni eégún pé àárọ̀ ọ̀run ni wọ́n wọ́n wá bùkún fáwọn ni nítorí náà nǹkan ìwọ̀mọ̀ làwọn obìnrin ṣe ní àsìkò tí mò ń sọ yìí àtàwọn ọmọdé ní ẹ̀bá ọ̀dàn láti síjú wo egungun tasọ sí lára rẹ̀ ah! lásìkò ìgbà tí mò ń sọ yìí hmm, Ṣàngó òun ni Aláàfin Ọ̀yọ́ bí Ṣàngó ti gbọ́ ọkùnrin ńlá abiná lójú abiná lẹ́nu bó ti gbọ́ nínú bíi ó ní a gbogbo ẹ̀yin jagunjagun ẹ fọ́n sí ẹ̀bá ọ̀dàn gbogbo ohun tẹ́ ẹ bá ti rí ni ẹ parun ẹ jó bẹ̀rùn tán kẹ́ jó wọlé bẹ́ẹ̀ rí kú ń pa bẹ́ẹ̀ rọmọdé ń bẹ́ẹ̀ pa bẹ́ẹ̀ rọkùnrin ẹ̀ pa bẹ́ẹ̀ rígi ẹ̀ sún tọ̀ ni a bá fọ́n sí ẹ̀bá ọ̀dàn lásìkò yìí nítorí ìwà àbàjẹ́ tí àwọn obìnrin àti àwọn ọmọdé tí wọ́n kéwèé tí wọ́n dánwò sí eegun tí aṣọ sí lára rẹ̀ hmm, tọ̀ ni a bá dé wọ́n jẹ gbogbo lórun tán ẹ̀bá ọ̀dàn ṣe kíni ó jóná tán ráúráú lágẹ̀lú àti díẹ̀ nú àwọn ọmọ ogun tiẹ̀ táwọn sá àsálà fẹ́mi tiwọn wọ́n sá lọ sí ẹ mọ̀ pé mo sọ pé òkè méje ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ gbà náà wọ́n ságùn kan nú àwọn òkè ńlọ wọ́n farasin bẹ̀ lórí òkè tí wọ́n sá pamọ́ sí iyo ìyẹn ò tí wọ́n farasin sí Lágelú àti àwọn ìsọmọgbé rẹ̀ kò sóúnjẹ kan tààrà tí wọ́n lè mọ rí jẹ lórí òkè ibi tí wọ́n lọ torí náà ìgbín nìkan ní bẹ lárọ̀ọ́wọ́tó wọn àtàwọn igi tó yí wọn ká lórí òkè wọn irú igi wo ni ná igi òro mọ̀ ni tí ẹ̀yin eléèbó máa ń pè ní bush mango igi òro nìkan ìní ń bẹ ní orí òkè tí wọ́n sá lọ yìí ibẹ̀ ni ẹ ti rí tó ń pè wá lọ́ máa jòrò sùn òru ni wọ́n jẹ ìnìkan ló ń jẹ tí wọ́n lè rí àti ìgbín tí ń bẹ nínú igbó lórí òkè ibi tí wọ́n fara pamọ́ sí. nígbà tó wáyá tí nǹkan tiẹ̀ wá bẹ̀rẹ̀ sí dẹrùn díẹ̀díẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí ọ̀gbìn àgbàdo wọ́n walẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí gbin àgbàdo tí wọ́n bá ti wá kéré àgbàdo yìí wọ́n sè é lọ́jọ̀ wọ́n sọ dẹ̀kọ wọ́n mú ìgbín wọ́n sun wọ́n wà máa jẹ̀gbín wọ́n máa jẹ̀kọ wọ́n máa dúró nǹkan mẹ́ta péré tí wọ́n rí jẹ ńgbà náà nù tí wọ́n bá wá jẹ̀kọ ìdébì kan tó sú wọn tí wọ́n fẹ́ fọ bí ògì sẹ́mi pé èèyàn máa ń ṣe bá náà téèyàn bá rógì ṣe téèyàn bá rẹ́kọ èèyàn fọ sómi èèyàn ó mú tó ńgbà náà tí wọ́n bá fẹ́ fọ ẹ̀kọ ìgbín tí wọ́n ti yọ ẹran rẹ̀ tó ku ìkarahun ẹ̀ kí lè léèbó ń pè ń karahun sẹ́ẹ̀lì ìyún ẹni wọ́n wàá mú tí wọ́n mọ̀ wọ́n mú ẹ̀kọ sínú rẹ̀ wọ́n wàá fọ wọ́n wàá máa jẹ ìgbín wọn torí náà òun ni a fi kara wọn sẹ́ẹ̀lì fọ́ọ̀rì mu fọ́ ẹ̀kọ láti mu nítorí náà oró kì í sókèlè ẹlòmíràn pé àjèrò sùn oró ni pé wọ́n ń jọkà tó túmọ̀ sí kọ́ wọn òun ni pé ńgbà tí Lágelú sá lọ àtòun àtàwọn ọmọ ogun rẹ̀ ńgbà náà tí wọ́n wà lórí òkè ìgbín nìkan ni wọ́n ń rí jẹ àtòró ńgbà ọ̀yá tí wọ́n bẹ̀rẹ̀ sí gbin àgbàdo wọ́n sọ́dẹ̀kọ ńgbà bá sọ́dẹ̀kọ tán ńbo wọn ó ṣe sí kò sábọ́ kò sí nǹkan kan tí wọ́n jẹun ìkarahun ìgbín tí wọ́n bá ti pa tí wọ́n ti yọ ẹran rẹ̀ tí wọ́n ti jẹ ẹ̀hún ni wọ́n fi fọ́ ẹ̀kọ́ wọn wọ́n fi fọ́ọ̀rì mu fọ́ọ̀rì mu tọ̀ ibi tí ara oríkì Ìbàdàn tó ti jẹ wá nù torí náà ẹ̀rín tí ń fi máa ṣe lọ ni pé eléèbò èbòdélúwa òun náà fẹ́ ṣe bí akíkanjú ní pé yẹ bá a dàn tí ọ̀mẹ̀dẹ̀ wa sọ yóò kàn ká ẹyin ẹnu rẹ̀ sọnù nítorí náà ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Fàdérè Alálàyé Yorùbá ní kí yín pé lọ́sẹ̀ ayẹyẹ ọdún kan Fàdérè yìí ẹ àwọn ilé wa ò lè sí o gbogbo nǹkan wa ni ó máa lọ nírọ̀rùn àwa náà dàgbàsókè sí lórí ìkànnì yìí o nǹkan rere ó tẹ̀síwájú tó ẹ àwọn tá a mú lọ́jọ́ tòní àwọn ni ó jẹ ẹ ìwé ìtẹ̀ sórí ẹ̀rọ ìléwọ́ wọn ìyún káàdì ìpè airtime àá mú wọn MTN Glo Airtel ẹni tó bá ń lo nǹkan tó yàtọ̀ sáwọn yàn èmi ọmọ nẹ́tíwọ̀kì tẹ́yìn ń lò àwọn tó ṣe kókó tó ṣe pàtàkì táwa dá mọ̀nà torí náà àámú yín ẹ jẹ́ kí gbogbo ẹ lè mọ tẹ̀síwájú. ìmọ̀ tí mo rí yàtọ̀ tí ọ̀pọ̀ mọ́ bí mo ti mọ̀ sọ ire ni fún yín ire ni fún mi ire kàǹkà nítorí mo rí yín gbà kan tí ọ̀pẹ̀ mọ́ ọ